àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún asájú ẹ̀dá anábi sallallahu alaihi wasallam ìkẹ́ ìgẹ̀ ọlọ́wọ́ ọba kúmọ bá nábi náà gbé àwọn ará ilé ẹ̀ àwọn sàábí ẹ̀ àti gbogbo àwọn táàmì tí wá kọ́ṣe wọn títí ọjọ́ ẹ̀sàn àmì akí gbogbo àwọn olùjọ́sí fọ́lọ́wọ́ ọba lọ́sàn yìí wípé akóǹgbẹ àkúṣe ládàá fọ́lọ́wọ́ ọba kí ó mọ́dún wà ní ládàá àwọn iṣẹ́ náà ní ọ̀sán yìí eléyìí tí a máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni nǹkan kan tí wọ́n ń pè ní ihsan ihsan yìí ọ̀kan nínú ìpele mẹ́ta tí anabi sallallahu alayhi wa sallam tó tò ẹ̀sìn sí ni nígbà tí Jibril alayhi salatu wa salam tó wá bá nabi láti kọ́ àwọn sàábí lẹ́kọ̀ọ́ lójú pọ̀nà béèrè hadith jibril inda bukhari wa muslim hadith ẹlẹ́ẹ̀kejì nínú arba'una nawawiya jibril wá bá nabi ó wá béèrè àwọn béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó béèrè kí ni wọ́n ń pè ní islam ó béèrè lọ́wọ́ ẹ̀ kí ni wọ́n ṣùgbọ́n abala ilé tí a fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ nínú tíra àfáwà alhakami wọ́n kọ tíra kan lórí àkídà wọ́n ń pè ní sulamul usul tíra yìí tí wọ́n kọ yìí ẹsẹ̀ orin ni nígbà wọ́n kọ ẹsẹ̀ orin yìí tí wọ́n fi kọ àwọn abala àkídà tán wọ́n tún wá kọ ma'arijul qabul ma'ariju qabul ni wọ́n fi ṣàlàyé sulamul usul ṣùgbọ́n torí pé tírà tó tóbi díẹ̀ ni ó tóbi volumes méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà tó wá ṣiṣẹ́ rúrú sulamul usul wọ́n tún ṣe mọ̀kútásọ̀rọ̀ ma'ariju qabul nínú àwọn tí wọ́n wá ṣe mọ̀kútásọ̀rọ̀ tí wọ́n sọ́ kékeré ó gùn wọ́n sọ́ kékeré òun ni alùpùpùdà eléyìí tí a fẹ́ lu àlàyé wọn lórí abala ìsáàní yìí ìmọ̀ bóyá wọn elétò bóyá wọn ṣe photocopy fún wa ògùn ti sẹ́ndẹ̀ sí wọn mo lérò pé wọ́n ṣe fún wa kálù máa bá wa lọ lórí ẹ̀ ṣùgbọ́n tó bá pé wọn ò bá ṣe àlàyé yẹn náà kò kò jù nínú tíra Mukhtasaru Ma'arijul Qabul tí àfáwà Abu Ammar al àlàyé wọn o náà ni a fẹ́ máa kà fúnra wa nípa kí ni wọ́n ń pè ní ìsàn àti ìsàlàyé síwájú àdíkì a ní bùkátà tó wípé anábì pín Islam sí mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ Islam bẹ́ẹ̀ bá ní ashhadu an la ilaha illallah lónìí nígbà tó jẹ́ kèfèrí tẹ́lẹ̀ ó ti ní ìsìláàmù nìyẹn lẹ́yìn ìgbà tó ṣe ṣàhádà ó bẹ̀rẹ̀ sí kírun ń gbààwẹ̀ ń yọ zaka ó ń ṣe hajj ó náà bẹ̀rẹ̀ sí máwọn òfin ẹ̀sìn lò yóò torí pé ìmánì lára ìmánì ní iṣẹ́ tàn sí so ìmánì lékún àfi pẹ̀lú iṣẹ́ bákan náà kìí dínkù àfi pẹ̀lú àìsíṣẹ́ rí tẹ́yìn bá ti wá dé ipò mu'min ó tún kù ìpele kan tí èèyàn gbọ́dọ̀ mọ sáré rẹ̀ ò náà ni ihsan bóòlù yóò ṣe ni muhsin bọ́kàtí ẹ̀jẹ̀ wípé mùsùlùmí ò lè máa fọwọ́ gbáyà náà pé múmìnì lòun o pé o ti dépò múmìnì ẹni tó lè dá orí ní ni wípé o jẹ́ mùsùlùmí sọ́lọ́wọ́ bá ti gbé ọ dépò ìmán ọ ma dààmú lórí ẹ̀ ni o ọ ma ṣiṣẹ́ lórí ẹ̀ ni o ọ ma bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́njú débẹ̀ tó bá ti wà ń bẹ̀ kọ́ mẹ́jàbọ̀ bákan lẹ́yìn ìpele wá ní ìpele ìsàn ó ní ìpele tó ga tí mùsùlùmí lè dé nípa ìsúnmọ́ ọlọ́run bá ṣẹwárí àti islam àti iman àti ihsani mẹ́tẹ̀ẹ̀ta yìí ò náà lẹ̀sìn ṣùgbọ́n ànábì ó fọ́ sí wẹ́wẹ́ fún wa kálukú náà lè máa wò pé kíláàsì wo mo wà ṣé kíláàsì 1 ni àbí kíláàsì 2 àbí kíláàsì 3 ìyẹn a sì máa já ó wà ní kíláàsì 3 tẹ́yìn bá ti dé class 3 ìdánkù lé lọ́lẹ̀ mọ́ torí pé moxin òun ò lè padà sẹ́yìn mọ́ ṣùgbọ́n class 2 ó lè já sí mùsùlùmí padà class 1 ó lè di kèfèrí torí ẹ̀ tẹ́yìn bá di kèfèrí olóhùn òsì islam lónìí kò lè kúrò nípò iman lọ sí kófòrò yóò kọ́kọ́ jáwá sí islam padà àwọn nǹkan ẹ̀sìn tó pàtàkì sí tó ń fi iman ní ṣe tẹ́lẹ̀ iman ọmọ yorùbá yóò ti máa kó mbẹ gbogbo bá yẹ kàn máa sẹ̀sìn pé kàn máa ṣe nǹkan tó wù nú ẹ̀sìn gbogbo bá yẹ kàn sọ pé kó wọ́n sẹ̀sìn yẹn má olùwà ẹ̀dà subhanahu wa ta'ala ó sọ wa kó níbi ìkóma afáàní wa hadhihi al-martabatu hiya ath-thalitha min maratibi ad-din wọ́n ní ìpele yìí ó ní ìpele ẹlẹ́ẹ̀kẹta nínú ìpele ẹ̀sìn ìtumọ̀ ẹni pé gbogbo àwa mùsùlùmí pátápátá ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́nìkọ̀ọ̀kan wá láwà ìmọ̀ kó o jẹ́ mùsùlùmí àbí kó o jẹ́ mùmìnì àbí kó o jẹ́ muhsin àfáàní al-mufassal fi hadith jibril wa hiya a'la maratib ad-din gẹ́gẹ́ ìsàlàyé ẹnu hadith jibril ilé ìta mẹ́nubàlẹ́ kan wọ́n ní ìpele ẹlẹ́ẹ̀kẹta iná sì ní ìpele tó ga jù wọ́n ní ma'na al-ihsan kí wá ní táǹpé ní ihsan gan kí ní táǹpé ní ihsan ẹ̀rìkọ́ inú hadith Jibril yẹn wọ́n ní akhbirni anil ihsan ó ní wà nábì fún mi nírò kí ní pè ní ihsan kí ni wọ́n pè ní ihsan ànábì wá sàlàyé kí ni wọ́n pè ní ihsan fún ká tó wá lọ síbi àlàyé tánàbí ṣe yẹn àfáà ní pé wà ní ìsánù lọ́gàtàn tá a bá ní pé kí náà pè ní ìsán nínú èdè lárúbáwá wọ́n ní ijadatul amali wa itqanihi wa ikhlasi wa ikhlasihi bákan náà kéèyàn torí ìtọ́lọ́wọ̀n bá ṣe kíyàn ṣiṣẹ́ rí ó ṣe lọ́nà tó dáa sẹ́mọ̀ pé èyàn lè kírun kákírun fọ́lọ̀n iṣẹ́ rí ni ṣùgbọ́n èyàn lè kírun ní torí ẹ̀mọ̀ náà fi gígan lè kírun ọlọ́niwá ìdá kọ́mú àti kọ́mú kùsàálà yúrọ̀ unanas wọ́n ti fi ṣe bẹ́ẹ̀ ni mọ̀náfíkì ó ṣe sí tiẹ̀ torí pé òun ò ní ìmán kódà kò ní islam torí ẹ̀yẹn lè máa ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kò ní ṣe dáa làfáà fi sọ wípé nínú èdè tí wọ́n ní pé al wọ́n lò náà ní ijadatul amal ká ṣiṣẹ́ kó yanjú wa itqanihi ká ṣe kó gúnrégé wa ikhlasihi ká dẹ̀ ṣe nítorí ìtọ́lọ́run ìtàn pè ní ihsan nínú èdè lábáwá nìyẹn àfáà ní wà fi ṣẹ̀ríà ṣùgbọ́n nínú òfin ọlọ́run wọ́n ní wà máa fassarahu nabiyyu sallallahu alaihi wasallam ó ní ìdáhùn tí annabi fún Jibril àwọn olùmọ̀ ní wípé nínú ojúpọ̀nà tá a máa fi kẹ́kọ̀ọ́ ojúpọ̀nà bíi ó wà mẹ́ ìyẹn ló jẹ́ kí Jibril wá láti béèrè béèrè kánábí ó máa dáhùn béèrè kó lè bá jẹ́kọ̀ọ́ fáwọn sàábí ẹ̀rí pé ní hadith yẹn ọbi anábì bí Umar léèrè pé àtàdìrí mani sáìl oníṣòwòmẹ́ tó béèrè béèrè yẹn ah, ọlọ́rọ̀ àtànábì ló máa wọ́n innahu Jibril Jibril ló wáyẹ àtàkùn wíwá tó wáyẹ li yu'allimakum dinakum ó fẹ́ kọyín lẹ́sìn yìí ni jìbìrì wà bá nábi léèrè pé àkùbírí ní alẹ́ ihsan kí ni tá ń pè ní ihsan ànábi dá lóhùn pé an ta'buda Allaha in tá ń pè ní ihsan nínú ẹ̀sìn onáà ní kó máa jọ́sìn fọlọ́hun ka annaka tara gẹ́gẹ́ bí ìgbà pé òun wò gẹ́gẹ́ bí ìgbà pé òun wò walillahi al a'la ọlọ́run bá ló ní àpèjúwe tó ga jùlọ tá a fi wé àwọn olórí ayé tàyà bá fi wé àwọn olórí ayé tẹ́nìkan bá bọ́ sẹ́yìn keyboard tí ń sọ̀rọ̀ tí ó dáa nípa president Nigeria fápẹ̀rẹ́ tí ń tẹ̀ nǹkan tí ó dáa sórí ayélujára tó bá dúró wájú rẹ̀ báyìí kò ní sọ̀rọ̀ tí ń sọ yẹn mọ́ Nigeria kí wàá la fẹ́ sọ nípa olú ẹlẹ́dàá subhanahu wa tó dá gbogbo ayé ọlọ́run ní pé anábì ní pé intanpin ihsan an ta abudallah kó mọ́ jọ́sìn fọlọ́run ọba ka annaka tara gẹ́gẹ́ bí ìgbà pé òun wo ọlọ́run báyìí òun wò níwájú rẹ̀ fa in lam takun tara wà ní tẹ́ẹ̀ bá ti rí ọlọ́run bọ́kàtí ẹ̀ jẹ́ pé ẹ̀ rí ọlọ́run ọba fa innahu dáadájú ó sáyẹ̀ kó pé òun wò ó so ẹ̀dá máa ṣe jọ́sìn bí ìgbà pé ọlọ́run wò ó ẹ̀rí tí ọ̀gá kan bá gbaṣẹ́ tó kó àwọn ọmọọṣẹ́ rẹ̀ síbẹ̀ tó bá wà ń bi iṣẹ́hun iṣẹ́hun máa ń yàtọ̀ sí kó mọ̀ síbẹ̀ àwọn ọmọọṣẹ́ lè máa ṣe bó ṣe wù wọ́n tẹ́ni tó níṣẹ́ bá dúró tíṣẹ́ rẹ̀ ẹ̀rí kálukú múra sí ìpín tí ń ṣe nínú sẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ wípé ẹ̀dá náà gbọ́dọ̀ máa jọ́sìn fọlọ́wọ́n ọba ó kàn ti pé àárí ọlọ́run báyìí ṣùgbọ́n a mọ̀ kó wà pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ ìfisílà ká ìpé ọlọ́run wá ń bẹ pẹ̀lú mi sì ń rí mi kò sí nǹkan kan tó pamọ́ fún mi lọ́dọ̀ rẹ̀ a máa ṣèjọsìn yẹn bí ìgbà pé ọlọ́run bá dúró ti wà táwọn gbogbo so àdábìnrin pé fa ilam takun tara hu bó o bá ti ẹ̀ rí fa innahu yara dájúdájú ọba tó dá ọ òun wò ọ́ kó o sì fi sínú làákàyè rẹ pé ọlọ́run bá ń wò ọ níbi gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn yóò jẹ́ kó o lè máa ṣiṣẹ́ dáadáa yóò jẹ́ kó o lè múra síjọsìn yẹn kó o lè máa torí wá sí torí pé ọ̀gá tó dúró táwọn ọmọ ẹsẹ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ dáadáa torí fi ṣe àbí bẹ́ẹ̀ ni kó mọ̀ sọ pé wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀dá máa ṣiṣẹ́ ẹ̀sìn pé ó rí mi dá ẹ̀dá wa máa ṣiṣẹ́ ẹ̀sìn yẹn nítorí ti ẹnìkan lára nǹkan tẹ́yìn òfin mọ̀ pé yẹn ṣiṣẹ́ ẹ̀sìn nítorí tọlọ́hun ọ̀nà ni pé ìbú àwọn èèyàn ẹ̀yìn wọn kò ní nípa lórí iṣẹ́ tẹ́yìn ṣe so nígbà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ rí ó bá rí pé ní mọ́sáàsì dọ̀tí gẹ́gẹ́ bí ọmọdé gẹ́gẹ́ bí ọ̀dọ́ lọ bá ń gbálẹ̀ lọ bá ń gbálẹ̀ ní mọ́sáàsì lọ bàbá kan bá dé bá rí pé ah bóòdù wọ́n sì wá gbálẹ̀ tí gbogbo ilẹ̀ tó ń tẹ̀lé ọlẹ́yìn báyìí sáà pé wàá wò pé ah, ah, iṣẹ́ láadá tó jẹ́ bíi pé bárọ̀ yìí mò ń gbà bí tẹ́ fún wa tó ń bú mi èyàn lè fi bínú sọ ìgbàlẹ̀ lẹ̀ pé ah, kálómìnà wàá gbàjàre iṣẹ́ ọlọ́run kù ni ìtumọ̀ ẹ̀ ni pé torí tọ́lọ́run tó fi ń gba yẹn kò ti jẹ́ kí ẹ èébú ẹni yẹn kó sàkóbá fún ọ torí ẹ ẹni tí bá ń ṣe nǹkan torí tọ́lọ́run ọba èébú àwọn èèyàn bákan náà ẹyin wọn kò á níjó mọ́ sọ̀jìká ẹ̀yìn wọn ò níjó mọ́ sọ̀jìká pé tọ̀ nígbà tí wọ́n bá ti yìn yóò múra sí yóò múra sí ṣùgbọ́n tí ò bá ti rí accolade tí ò bá ti rí ẹ̀yìn ẹ̀kú iṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn o lè mọ́ sí wọ́n ní ilé ìlara nǹkan téèyàn ó fi máa mọ̀ wípé iṣẹ́ èèyàn téèyàn ń ṣe iṣẹ́ torí tọ́lọ́ àwọn ẹ̀dá subhanahu wa ta'ala ni so anábì ni pé fa'in lam takun tarahu

nínú tíra yìí wípé ìtànkù ní Islam ànábì sàlàyé pé ìtànkù ní Islam bil aqwal wal a'mal adh-dhahira ó ń la wọn nǹkan tá ń sọ jáde báyìí àtàwọn aṣẹ́ tó hàn tá ń ṣe a rí pé a ní tẹ́yìn bá sọ pé ashhadu an la ilaha illallah pẹ̀lú gbólóhùn jáde lẹ́yìn ìgbà tó ti jẹ́ kèfèrí ó ti di mùsùlùmí tí ò bá ti ṣe nǹkan míì tó tako la ilaha illallah yẹn kí láwọn asẹ́ tí ó ti máa ṣe pẹ̀lú la ilaha illallah náà yóò mọ̀ kírun yóò mọ̀ gbààwẹ̀ yóò mọ̀ yọ zaka tó bá ló lọ yóò lọ hajj yóò mọ̀ mójútó àwọn nǹkan tó hàn nínú ẹ̀sìn bíi ká fẹ́yàwó bíi ká ṣòwò halal bíi ká múra bọ́lọ́run ṣe pàṣẹ kọkùnrin ó gé ṣòkòtò kó dé fìlà kóbìnrin ó wọ jẹ̀lbáàbù kó bojú kó wọ kó bo ara rẹ̀ kó ṣe dáadáa sọ́kọ rẹ̀ kọ́kọ́ ṣe dáadáa síyàwó ká ṣe ẹ̀tọ́ fóbi gbogbo àwọn sẹ́tí máa hàn yẹn bá a ṣe wá gbọ́ wá sí lọ́sàn yìí nínú sẹ́tí ìsìláàmù mọ́ ń kọ́ yẹn ni lára àwọn sẹ́tí fi hàn pé mùsùlùmí ni wá ká lọ mọ́sáàsì bàbá rẹ̀ nìkan tó wọlé ní ìsìn kódà ká mọ̀mọ́ rí ó wá sí Allahu Akbar ìyẹn náà fílà à ní sí ìbílì pé mùsùlùmí ni ká tó sọ pé kìí ṣe mùsùlùmí ààrẹ rí míì tó dúró tọ́ pé ẹni yìí kìí ṣe mùsùlùmí bóyá lẹ́yìn ìgbà náà rí chọ́ọ̀chì àbílẹ́yìn ìgbà náà ló bá gbé èrè kan síwájú ní bá ń forí balẹ̀ fún àbó sọ̀rọ̀ kan tó ẹgbẹ́ ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ ìmánì bí kò ní apá kan nú ẹ̀sìn òun ò nú ẹ̀ so ẹni tí ìsìláàmù bá ti rinlẹ̀ fún a lè yọ́kùn ní islam yẹn àfi kárígbà tó bá ṣe tó tako islam yẹn torí ẹ̀ àfáà ní pé wọ́n ti sàlàyé pé tánkù ní islam ìtumẹ̀ ní al-aqwalu zahira àwọn ọ̀rọ̀ tá a sọ eléyìí tó hàn wal a'mal al àtàwọn sẹ́tàǹṣe tó hàn sáwọn èèyàn ìtànkù ní islam nìyẹn wa fassara al-imana bil arkanil batina wọ́n ní wọ́n ti sàlàyé pé tán pè ní iman o náà làwọn orígun ilé ìtúpamọ́ kí náà ń pè ní al arkanil batina gẹ́gẹ́ bí àwọn ẹtútún ìgbàgbọ́ tó jẹ́ pé iṣẹ́ ẹwọ́ ò lè gbé ìgbàgbọ́ láàrin iṣẹ́ mi iṣẹ́ ò túmọ̀ rẹ̀ ni ṣùgbọ́n iṣẹ́ gangan ò lè júwe ìgbàgbọ́ yẹn fapẹ̀rẹ̀ kánígbàgbọ́ pé kánígbàgbọ́ nù màláìkà àwọn màláìkà ẹ̀dọ́ ọlọ́wọ́n bá ní wọ́n àárí wọn ṣùgbọ́n wọ́n ń bẹ àmọ́ṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa a mọ̀ wípé tó bá dá sí kòòrùn àsìkò oorun àsùnbà àwọn màláíkà ló ń gbàṣẹ́ fúnra wọn bá sísọ a kàn mọ́ nínú ìgbàgbọ́ wa ni kìí ṣe pé n tó lè hàn àwòrán kírun tiwa o torí pọ́nlọ́n bá pàṣẹ ẹ̀rún a sì nígbàgbọ́ pé àwọn màláíkà ló ń gbàṣẹ́ láwọn àsìkò yẹn ṣùgbọ́n kìí ṣe nǹkan tó lè hàn gẹ́gẹ́ bí ìrún táǹkì gangan sí hàn gẹ́gẹ́ bá àwẹ̀ tó jẹ́ wípé inú wa nínú wà ṣùgbọ́n iṣẹ́ wa ni ó gbé jáde àwọn nǹkan tí ń sọ̀yàn di mùmínì nìyẹn ìgbàgbọ́ nínú ọkọ̀ ṣoṣo ọlọ́run ọba ìgbàgbọ́ nínú ànábì sallallahu alayhi wa sallama ìgbàgbọ́ nínú àwọn màláíkà ìgbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ìgbàgbọ́ nínú àwọn tírà ìgbàgbọ́ nínú kádàrá ìgbàgbọ́ nínú ọjọ́ ìgbẹ̀rún kìyàmù àtàwọn ẹtútù ìgbàgbọ́ mi bí ká nígbàgbọ́ nínú pé àlìjànnú ń bẹ ká nígbàgbọ́ nú pé àlùjànnú ń bẹ èyí lè wálé ayé kó mọ́ ní ẹ̀ǹkáńtà pẹ̀lú àlùjànnú kankan rárá tí ó fi padà sọ́dọ̀ ọlọ́run o lè mọ bùkátà àti ní kankan sọ pa àlùjànnú ṣùgbọ́n gbọ́dọ̀ gbàgbọ́ pé àwọn ẹ̀dá kan bẹ o àlùjànnú ni wọ́n torí ẹ̀ tẹ́yẹ bá ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ kódà kó máa kírun kó máa gbààwẹ̀ yóò di kèfèrí àwọn amadíyà àwọn gbà kò sí nǹkan tí ń jẹ́ àlùjànnú wọ́n ní electromagnetic waves àwọn èèyàn ń pè lálùjọ̀nù ṣe ẹ̀mọ̀ pa àwọn Britain ló dá amadíyà yìí so wọ́n ní electromagnetic waves yẹ bí àwọn agbára magnet ti ń kọjá nù atẹ́gùn wọ́n ní iná ń pè ní àlùjọ̀nù so tá a bá ti rí nǹkan kan tá a fi ń prove wípé àlùjọ̀nù ń bẹ àwọn sọ pé electromagnetic waves ni so ẹni tá àlùjọ̀nù kó sílá náà tí ń ṣe bí wèrè electromagnetic waves náà wọ́n pè so iṣẹ́ àìgbàgbọ́ pẹ̀lú pé àlùjànnú ń bẹ̀rùn ó sọ wọ́n di kèfèrí kódà kó jẹ́ pò nìkan ni ká tó a sọ pé wọ́n tún ní àwọn nǹkan míì tó pọ̀ tí àwọn àfáà yìí fi ṣèdájọ́ pé ahmadiyya wọ́n yìí mùsùlùmí àfáà ni wípé amal ihsan ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta tá ní ihsan yìí huwa tahsinu zahir wal olóko méjèèjì wájú ẹ̀ sínú ká ṣàtúnṣe ilé tó hàn nínú sẹ́tà ń ṣe ká tún ṣàtúnṣe ilé tó pamọ́ ẹni tó pamọ́ ní ń gbé iṣẹ́ tà ń ṣe ṣùgbọ́n ẹni tó gba Islam ìmánì ó ṣẹ̀ṣẹ̀ máa wọnú ọkàn rẹ̀ ni torí ẹgbà táwọn lọ́lọ́wọ́ tí wọ́n fẹ́ máa àwọn ará Mẹ́kà wọ́n fẹ́ máa ṣèlú yàmùnúnà àlékà Islam wọ́n fẹ́ máa ṣèlú fáànà bíi pé àwọn àṣìṣe ànábì làwọn fi gba islam náà ṣàǹgbọ́n lómi máa ń ṣe bẹ́ẹ̀ láyé ìsìn ó ti ẹ̀tọ́ tẹ́lẹ̀ bá fẹ́ béèrè orin lọ́dọ̀ yín yóò rí pé ẹ ṣàánú mi o tòkítẹ́ bá ṣàánú mi òun lọ chọ́ọ̀ṣì ni ah. <laughs> mélòó mélòó rú rẹ ló fi kìfì rí sọ wá pẹ̀sìn ọlọ́run bá rún ni so kó o ṣe islam fáǹfààní ara rẹ ni ọwọ́ àmọ́ fẹ́ ṣe ìpìlẹ̀ lórí pé ẹ̀sìn ni a ṣe súnà a ṣe súnà o ẹni a kírun àǹkírun ọlọ́ni yamununa alayka an aslamu kulla tamunnu alayya islamakum ẹ má sèrè fún islam yìí lórí ibi wà náà sọ fún abẹ́ balillahu yamunnu alaykum an hadakum lil iman ọlọ́run ọba ló nírègùn tí ó ṣe léyìn lórí kó tọ́ sọ́nà iman torí ẹ̀ ẹ̀sẹ̀ ìsìláàmù yín ẹ̀sẹ̀ ìmánì yín dáadáa torí àfáà ní pé táǹpè ní ihsan wọ́n ní wúwà tahsinu adh-dhahir wal-batin ká ṣe kọ̀kọ́ wa àti gbangba wa ká ṣe dáadáa àwọn ṣẹ́ẹ̀sì ó ma ṣe ìdédé súnà Ànábì sallallahu alaihi wasallam bákan náà ìgbàgbọ́ àwọn nǹkan tí a dì sọ́kàn tá a gbogbo àwọn nǹkan tí máa rò pọ̀ mọ́ àníyàn tí máa fi sọ́sẹ́ lòdù bá ń tẹ́ ìwó jàdà nù bóyá ọ̀rọ̀ ilé ayé ni o bóyá yìí ni o bóyá eh, ìpàtàkì lọ́dọ̀ àwọn èèyàn ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwó gidà nù ó jì ó jẹ́ pé torí ìtọ́ lọ́wọ́n ba ló fi ń sàwọn ṣẹ́ẹ̀sì rẹ àfáàní wa mọ̀jú ọ̀dálíkà wọ̀dín tá a bá wá kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ Islam iman àti ihsan nígbà abájẹpọ̀ ìtànpè lẹ́sìn tó pé nìyẹn ìpele ẹlẹ́ẹ̀kẹta táàgùn ní ihsan yẹn ní gbogbo mùsùlùmí gbọ́dọ̀ mọ sálápá ń tètè pé bóun ni màá ti dépò yẹn kọlọmọba subhanahu wa ta'ala kó sì mi àtẹ̀yìn ní mọ́kísìn àfáàní wàhálà التفسير بالإسلام والإيمان والإحسان عند اقترانها كما في حديث جبريل wọ́n ní ọ̀rọ̀ tá a sọ kẹ́yìn wípé àkójọpọ̀ tá ń pè lẹ́sìn ò ní abala mẹ́tẹ̀ẹ̀ta yẹn torẹ́sì náà ni wọ́n kó sí mẹ́ta yẹn àkójọpọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò náà ni à ń pè ní Islam gẹ́gẹ́ bó ṣe wà ní hadith Jibril wọ́n ní amma inda al-itlaq fa bá wá tá a bá kàn jùlẹ̀ lásán ẹ̀sìn náà ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀rìkẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní definition ó sì láwọn nǹkan tó kó sínú ẹ̀ láwọn nǹkan tó yọ kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá jùlẹ̀ ẹ̀sìn náà ní gbogbo ẹ̀ kó sí ìtàkàmọ́ abẹ náà bá dé pé ìpele tó ga jù yẹn kọlọ́ba kó mú alébẹ̀ ká padà sọ́dọ̀ rẹ̀ nínú kókó tá mọ̀ wọ́n ní darajatu ihsan ومقامات maqamatul فيه نعم na'am قال الإسلام رحمه الله وليكن الإنسان ومقامات المحسنين فيه والمقصود هذا الفصل أن النبي صلى الله عليه وسلم فسراء الإحسانات كثيرا لا يستطيع الهروب من المخلوقين أحدا غيره لما أعطاه الله تعالى من جوامع

wọ́n ní táwọn gbà lérò lábala ìtàwọn fẹ́ sàlàyé anna nabiyya sallallahu alaihi wasallam fassara al-insana tafsiran la yastati'uhu min al-makhluqin ahadun ghayru wọ́n ní àlàyé tánà bí fi sàlàyé tánpẹ̀ ní ìsáàni yìí kò sẹ́dà kankan tó lè sàlàyé ẹ̀bẹ̀ yàtọ̀ sóhun toró náà láàfin wọ́n ní lèmá àtọ́hùlọ́hù tààrà ní jawami alkalim torí pọ́lọ̀ wọn bá fún ànábì ní nǹkan kan tán pè ní jawami alkalim ọ̀rọ̀ kan gbólóhùn kan tí ó máa ní ìtumọ̀ àìmọye gbólóhùn kan tá a lè gbàgbọ́ yé igba nǹkan nú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wáyé ní tó lé ní àádọ́ta nínú gbólóhùn yẹn alìmá nínú alìmá Imamu Shawkani sàlàyé díẹ̀ nínú tíra wọn ní lọ́tọ̀ so torí ẹ̀ ìtàgbèjà wa mẹ́rin kálíbì ni pé ọ̀rọ̀ kan tó nítumọ̀ ọ̀pọ̀lọpọ̀ so ànábì tọ́lọ́ bá fún rú ẹ̀ òun náà ló dáhùn béèrè yẹn fi dáhùn yẹn pé alexander an ta'buda Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak wọ́n ni fa akhbara anna martabata al-ihsan ala darajatayn nọ́rọ̀ anábì daraja ihsan ta ní ẹlẹ́ẹ̀kẹta ipò ìpele tẹ́yàn máa ń dénú imani àbí nú ẹ̀sìn daraja ẹlẹ́ẹ̀kẹta ìpele ẹlẹ́ẹ̀kẹta náà tó wá ní ó pín sí ìpele méjì وني وأن للمحسنين في الإحسان مقامين متفاوتين أو سير ذاك وين مخسنون هنا أو أنا تقص ميلي هنا يعني مرتبعين يعني. نعم جزاكم الله خيرا أنا مسلم رحمه الله عن مقام الحمد وهو أعلاهما أعلى الله كأننا نراه وهذا مقام المشاعر وهو المشاهدة وهذا مراد المشاهدة وهو أن يعمل العبد على منتقى شهادته لله عز وجل ìpele méjì tí ìsáànù pín sí wọ́n ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ló sì ga jù an ta àbúdà lọ́ha ka an na katara òun náà nìkan ọmọ jọ́sìn fọ́nà ọba bí ìgbà kóhùn àti mú àpẹẹrẹ wá níwájú nípa pé ẹni tó bẹ ní iṣẹ́ ọ̀gá tó bẹ iṣẹ́ tó wá jókòó tí ìyàgbé máa ṣe jù mí àwọn tó súnmọ́ ni pé èyí ó fọkàn sí yóò fẹ̀mí sí ikú pé lọ sí wá bí àsàmẹ́ ìtàn fọ́mọ̀ sùkú ẹni lọ sí wá ní àti èyí títí sàmẹ́gbà lọ́wọ́ pé yá máa ṣe kí mọ̀ wọ́ so ẹ rí pé kò ní jọra wọn kó máa jọ́sìn fọ́nà ọba bí ìgbà pé òun wò wọ́n ní wàhálà maqamul mushahada eléyìí ní ìpele tánpẹ̀ ní mushahada ìpele àwọn wo ni ń tá a rí ń tá a gan ni wọ́n ni wàhúwà àyàmàlẹ̀ abúrú alàmùkútàdọ̀ òṣàhádàtìyí lillahi azza wa jalla ọ náà ní kẹ́rù máa ṣiṣẹ́ bí ìgbà pé wọ nígbà pọ́nà ọba ń wà wájú ẹ̀ báyìí bọ́gà sí máa wà wájú ọmọ sẹ́pẹ́ ó yá máa ṣe kí máa wọ̀ tọ́ bá bá fẹ́ ṣe àdáà àfá ọmọ ìgbà lọ́wọ́ yóò wà kọ́yìn sáàfà yóò àmà kàkíù lọ tó bá ti ṣe mistake ẹgbà ni ó gbọ́lọ́ ẹ̀mẹ̀ pé tẹ́yẹ̀ bá ti ẹ̀kọ́jú sáàfà tó bá ṣe mistake yóò tèrí tàṣọ fún àti àfà tó bá ṣe mistake pẹ̀ yóò kàn gbọ́ ìgbà lọ́rùn ọmọ eléyìn so bírú ọmọ yẹn ṣe lé wá máa sọ́ra láti mọ́ sàṣìṣe àpèjúwe bẹ́ẹ̀ ni irú ẹ̀dá yìí sì wá máa sin ọlọ́run bẹ́ẹ̀ dára pé ọlọ́run bá ń wò mí ìgbọ́dọ̀ má ṣe é bó ṣe fẹ́ kí n ṣe ẹ̀rí pé àwọn nǹkan tá ń ṣàlàyé yìí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀mí ni inú ọkàn lèyìn ó ti pa ọkàn rẹ̀ sófo pé àtòrí ìtọ̀ lọ́run bá fẹ́ fi kíní so èyí ó máa ṣiṣẹ́ ìjọsìn bí ìgbà pé ọlọ́run bá dúró wájú ẹ̀ tí ń wò wọ́n ní màkọ́mù alákọ̀ọ́kọ́ nù màkọ́mù al-mushahada yóò máa dàbí ìgbà pé ọlọ́run bá wà wájú èèyàn báyìí ló fi àmọ́wáka ọlọ́run jẹ́ ká débẹ̀ níbi hadithu munaja bẹ́ẹ̀ Bukhari wa Muslim tó bákan náà ó ní nígbà tí èèyàn bá ń ṣèjọsìn fọ́nà ọ̀bẹ̀ ìlà subhanahu wa ta'ala ní tí mọ̀tún hadith yẹn tó mú àmọ̀ kọfẹ́ sọ tí èèyàn bá rí wípé àwọn sẹ́tẹ̀yàn ń ṣe bóyá èèyàn fẹ́ kọlu àṣẹ ọlọ́run ọba ká fi fàpẹ̀rẹ̀ èèyàn bọ kí ọwọ́ èèyàn kan owó obìnrin tí téèyàn lẹ́tọ̀ọ́ sí ẹ̀ṣẹ̀ ni ká gbá obìnrin tí a lẹ́tọ̀ọ́ sínú ṣùgbọ́n lọ́dọ̀ mùsùlùmí tó kàn jẹ́ mùsùlùmí nìkan tí ó ti di mọ́mí kódà kò ní kàásì gangan kódà yóò tún di mọ́mìnrin olóbìnrin wọ́n pàdé ibi iṣẹ́ wọ́n jọ wà ní ọ́fíìsì wọ́n jọ wà ọmọ skul wọ́n jọ wà skul àwọn obìnrin girls náà wà ní tájọ wà ní department yóò máa bá wọn ṣeré kódà ó lè máa fọwọ́ gbá wọn kódà ó máa gbé couples life couples life ni pé ọmọ ọkùnrin àti obìnrin wọn sì máa gbé bí lọ́kọ láya nígbà tó gbé wọn à school gbogbo tọkọ àti ìyàwó máa ń ṣe náà wọn máa ṣe wọn sì gbà pé kìí báwọn fẹ́ fẹ́ra wọn so wọn sì máa lò náà nù mùsùlùmí bẹ́ẹ̀ náà àwọn ọmọ tẹ́ ń ṣe máa ń bẹ́ẹ̀ so mùsùlùmí ni ara rẹ̀ gbogbo nǹkan tọ́nà bá ṣe léwọ̀ ṣùgbọ́n mùmínì aburú ó ma wà lọ́kàn rẹ̀ yóò ma wù ú ṣe ṣùgbọ́n yóò ma jarẹ̀ lókun tó bá wọ kóró pé tí wọ́n bá wá gbé obìnrin obìnrin kan wá wọlé sí lẹ́gbẹ̀ẹ́ ó lè má sọ̀kalẹ̀ yóò àjókòó tì ṣùgbọ́n ọkàn rẹ̀ ó kọ̀ pé ah irú rádàrádà orílẹ̀ báyìí so ọ̀tọ́bìnrin ó dùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká ní mùsùlùmí bí ìtara àkọ́kọ́ ni tó pé bá jókòó lẹ́gbẹ̀ẹ́ inú rẹ̀ ó máa dùn ní pé ah ọmọ tó fáyìn yìí inú rẹ̀ ó máa dùn sí ṣùgbọ́n mùmí ní ọkàn rẹ̀ ó kọ́ ṣùgbọ́n ó lè má ó lè má lè ṣe tàkìlís ara rẹ̀ kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́sìn ìbáàdùn wákàtí méjì kó tó rí kóró pé tí omi ò lè jókòó lẹ́gbẹ̀ẹ́ yóò dùn títí àwọn afẹ́ mọ́tò wọn á ní mọ́tò kan tó kù tí lọ náà ní o ṣùgbọ́n tí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ obìnrin ni yóò ní ẹgbọ́ kò lè jókòó lẹ́gbẹ̀ẹ́ mi àyàfi bẹ́ẹ̀ kí n yá sọ moksin ọlọ́run ọbọ̀ yóò ti fi ìkórìíra ẹ̀ṣẹ̀ sínú ara rẹ̀ gẹ́gẹ́ bó sọ́nù hadith tí mo sọ pé ó ní kuntu sam'ahu alladhi yasma'u bihi wa basarahu alladhi yubsiru biha wa rijlahu alladhi yamshi biha ọlọ́run etí rẹ̀ ti fi ń gbọ́rọ̀ àwọn àfáà nítumọ̀ gbogbo oríkèríkè ara rẹ̀ yẹn kò ní lè sí ẹ̀sẹ̀ fi jẹ́ pé ó fẹ́ fún ìyá tó ra gàrí lọ́wọ́ ẹ̀ lọ́jà ó fẹ́ fún chẹ́ǹjì ìyá ò sàkíyèsí ọwọ́ rẹ̀ kankan yóò máa fi ọ̀bẹ gé ibi tọ́wọ́ ìyá yẹn ti kà lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ṣe ní ìgbà kó ti ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ obìnrin nínú tí ó bá yá sí ní àárín ìdókè gádà ni kàkà tí màá fi kí ni o tí màá fi jókòó lẹ́gbẹ̀ẹ́ ìbẹ̀rẹ̀ lóbìnrin so ara nǹkan tí yóò fi mọ àwọn ìmọ̀ ní ara rẹ̀ nìyẹn tó bá rí pé ìwọ ọmọ ń gbomi lọ́wọ́ ń tiẹ̀ pé ìmọ̀ rẹ̀ ọ̀lẹ́ ó bá rí pé èmi gbomi lọ́wọ́ ṣùgbọ́n tó bá fún mi change tí ọwọ́ mi bá kọ́wọ́ rẹ̀ kìkú sèmi gbogbo lọ́wọ́ bá òun ló kò ní rí sí nǹkan kan ṣùgbọ́n moxin inú rẹ̀ ó bàjẹ́ kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó jẹ́ ká lè dé dárájà yẹn nínú wa so afáà ni wípé makọ́mù dárájà ihsan ó pín méjì alákọ̀ọ́kọ́ ni makọ́mù al-mushahada ipò tó jẹ́ pé èèyàn máa sin ọlọ́run ọba bí ìgbà pé wò wọ́wọ́ àyàmàn abdu ala muqtada mushahadatihi lillahi azza wa jalla ẹ̀dá ó máa ṣiṣẹ́ bí ìgbà pé wò ọlọ́run gangan biqalbihi nínú ọkàn rẹ̀ faman abada Allah azza wa jalla ala istihdari qurbihi minhu ẹni tí bá ń jọ́sìn fọ́lọ́wọ́ ọba pẹ̀lú pé ó wà lókàn ya rẹ̀ pé ọlọ́wọ́ ọba súnmọ́ òun wà iqbalihi alayhi ó sì wà lókàn ya rẹ̀ pé ọlọ́wọ́ ọba dojúkọ ń wò òun báyìí wà annahu bayna yadayhi àti pé wájú ọlọ́run ló ń wà ka annahu awjaba lahu dhalika al-khashya bí ìgbà pé ń tọ̀ ó sọ ìpayọ ọlọ́run bá dọ̀nà yẹn fúnra rẹ̀ nìyẹn ajẹ́kẹ́ gbogbo sẹ́ni sẹ́lẹ̀ ayé iṣẹ́ kò ní àsìkò kan ò nílò àfikún jẹ́ pé ìkọminú ọlọ́run ọba yóò wà pẹ̀lú rẹ̀ wal-khawf ìpayà rẹ̀ wal-hayba ìwárìrì ọlọ́run bó mọ̀ mú gbogbo gbà wàtàdìm ìtóbi ọlọ́run ọba yóò pọ̀ lọ́rọ̀ rẹ̀ wọn ló fi ṣẹlẹ̀ náà ọ̀rọ̀ àfáàbìn àbúláàbìn àbáṣe lọ́dí ẹ̀lá ọ̀tàrà àánú tí ń sọ fáwọn èèyàn tó wà láyé ìgbà àti wọn lẹ́yìn ìgbà tánẹ́bí lọ́tán ó ní pé mẹ́nà àwọn nǹkan tẹ́yìn máa ń fojú kéékèèké wò láyé ànábì àwa máa ń wò gẹ́gẹ́ bí òkè òkúta ńlá kan tó ìlà kíbárì àwọ̀sígárì dám wàlákin ìlà kíbárì láhì subhanahu wa ta'ala àwọn ewu bó ní ẹ̀ṣẹ̀ ṣe tóbi sí àbóṣe kéré sí ṣùgbọ́n wọ́n máa ń wo bó ní ọlọ́run ọba táwọn fẹ́ dẹ́ṣẹ̀ sí bó ló ṣe tóbi tó àwọn ewu sáìjì ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ o torí àwọn àwọn nǹkan mọ̀kúrú háàtì gan àwọn iṣẹ́ tó wá ní pé mọ̀kúrú nìkan àwọn àfáà ń dé wasákò bẹ́ẹ̀ kìí sẹ́sẹ̀ gangan ọ̀sùn náà wò fẹ́ ká sí àwọn òní súnmọ́ olófin jẹ́ wípé ipò àwọn sàábé ó ga púpọ̀ ju ipò anybody tó wà nísàlẹ̀ wọn lọ alùsùnmọ̀ jama gbà pé èyí tó kéré jù nínú àwọn sàábé bí gbogbo àwọn ẹni ilé lẹ́yìn àwọn sàábé bá ṣiṣẹ́ olóore tó fi dàrí kìámà kò tó iṣẹ́ sàábé ẹyọ kan tó kéré jù gẹ́gbó jẹ́ pé gbogbo sàábé iṣẹ́ rẹ̀ wọn gbogbo wọn pátápátá kò tó sẹ́ ìkan nínú ètò kéré jùlọ àwọn anábì ọlọ́run bá tánàbí wa sallallahu alayhi wa sallam wá jẹ́ ọ̀gá wọn olúwa in ti fi ń ṣe ìyàtọ̀ àti ẹ̀san àti ìpàtàkì fáwọn èèyàn ò náà ní bí ìmánì bá ṣe lágbára tó ṣùgbọ́n nìkan kan ò lè ní ìmánì bí àwọn anábì ọlọ́run iṣẹ́ rere ò lè tó ìpele àwọn sàbí ànábì ṣùgbọ́n ìsáàlì yìí òun náà lọ́wọ́ bá fún ọ láǹfààní highest class tó lè kàrí ẹ tó jẹ́ pé ọgọ́rọ̀ nínú mùsùlùmí ni ò sí mbẹ̀ àwọn péréte tí ó wà mbẹ̀ yìí kọ́lọ́wọ́n bá kí ó kẹ́ ìmẹ́ àti yín mọ́ wọn àfáà ni wípé ìpele alákọ̀ọ́kọ́ an ta àbúdà lọ́ha ka an nakatara pé kọ́ ọmọ jọ́sìn fọ́lọ́wọ́n bá gẹ́gẹ́ ìgbà kóhùn wọ́n ní ìpele tí ó sọ́dọ̀ràn yẹn fún yẹn alkhashia ìpayọ̀ ọlọ́run walkhawf ìbẹ̀rù rẹ̀ walhaiba ìwárìrì wàtàrín àti ìgbọ́lọ́wọ̀n bá tóbi bọ́lọ́wọ̀n bá ṣe tó lọ́dọ̀ èèyàn o náà ni ẹ̀ṣẹ̀ náà sì máa tó lọ́dọ̀ èèyàn Imam Bukhari gbé jáde wọ́n ní Ànábì Isa alayhi salatu wassalam ó rẹ̀ nìkan tí ń jalè ó wá ní a asrakta ó ń jáde ní ó ní wallahi alladhi la ilaha ghayruhu la asrik ó ní mo fọ́lọ́wọ́ bá tọ́lá rẹ̀ tí ó sọ́lọ́wọ́ bá lẹ́yìn rẹ̀ yìí sí kí ni ó yìí jáde anábì ah, yìí sábà ní pé kadhabtu aini àjẹkórí ah, ojú mi ní in tí ó rí tọ́kùnrin yẹn dìnáì ó sì parẹ́ tẹ́yẹ̀ ní fọ́lọ́wọ́ bá gúra a jẹ́ pé ojú mi ní rírùkúrù ìgbàna ọkùnrin yẹn sì jalè náà ni ṣùgbọ́n bọ́lọ́wọ́ bá ṣe tóbi tó lọ́dọ̀ tí wọn ọlọ́wọ́ bá tóbi ju gbogbo nǹkan lọ́dọ̀ wọn wọn ló fi jẹ́ pé tí wọ́n bá tọrọ nǹkan lọ́wọ́ wọn torí tọlọ́hun àwọn ò ní kọ̀ fún yẹn fún mi torí tọlọ́hun pé àfi tí ò bá nínú ní sí wọ́n ní àfọwọ́ abúlé ìbìrún mọ́rọ̀ ní gbẹ̀yìn ayé wọn wọ́n láwọn ẹrú tó pọ̀ àwọn ẹrú wọn torí pé ká máa má pẹ̀rẹ̀ àwọn ẹni eré tó ti lọ yẹn torí pé kò sàábé gan tó ju ipò mọ́sìn lọ ṣùgbọ́n mọ́sìn náà làwọn náà so torí ẹ̀ gẹ́gẹ́ bọ́lá máa sọ náà tí ìfẹ́ mọ́ àyà káàkiri lọ ó ní àwọn ẹrú ìwà pọ̀ gan níbi pé àwọn ẹrú yẹn ti wá tágẹ́ẹ̀tì àfáà abúlé àbìrán mọ̀rọ̀ wà lọ mọ́sáàsì wọ́n lọ mọ́ jọ́sí fọ́lọ́hún wọ́n máa ba rúgbúrúgbú so tí ibùdó mọ́rọ̀ bá ti wá wọ mọ́sáàsì tó wá rí ẹrú pé ah, ẹrú ní jọ́sí fọ́lọ́hún tó báyìí ah ọmọ sí jọ́sí ẹsẹ̀ yóò yóò kàn túlẹ̀ yóò ní wọ́n sọ dọ́mọlábí ìwà máa sábà ṣe bẹ́ẹ̀ fáwọn ẹrú rẹ̀ pé ah, ẹrú ní jọ́sí fọ́lọ́hún báyìí abdullahi ibn umar wọ́n ní pé wọ́n ni? wọ́n ń ta ọjẹ́ ní àwọn ẹrú yẹn wọ́n ti mọ̀ òjé tó lè jẹ́ ọ́ wọ́n kàn fi ìjọsìn jẹ́ ń ṣe yẹn wọ́n ti mọ̀ pé tó bá ti ráwọn tó ń ṣe tí ò ń ṣe jọsìn táwọn ń jọsìn ó tọ́ àwọn lẹ́kù lẹ́rù wọ́n ní àfáà umar wá sọ̀rọ̀ wọn tó gbajúmọ̀ in khada'ana la kì í ṣe kébìnrin ọmọ ẹni tó bá tàn so mọ̀ fọ́lọ́n pàtàkì lọ́dọ̀ wa òun fọ́lọ́n tàn wá jẹ àágbà ẹ̀tànjẹ rẹ kó lè mọ̀ pé ọlọ́run bá pàtàkì lọ́dọ̀ wa àágbà ẹ̀tànjẹ rẹ torí pẹ́ lómi ìdájú ìtàn lówó àwọn ajá máa ń ṣe gbájú ẹ̀ grid náà fi máa ń ṣe gbájú ẹ̀ fún yàn ọjà ten naira wọ́n ní kó lè ríra seven naira etí tiẹ̀ náà ti wá náà pé ah, èrè three naira lórí ten naira ah kò sẹ́ni tó tún lè rí wàásẹ̀ tó wá fèrè bẹ́ẹ̀ twelve naira máa tà so eré tó bá sáà ló fi kó sọ́wọ́ gbájú ẹ̀ so tẹ́ máa ń fi ayé tàwọn èèyàn wọ́n ń fi obìnrin tàwọn èèyàn wọ́n ń fi ipò tàwọn èèyàn wọ́n sì ń fọ́ọ̀lù fún àfáwọ́gbọ́rọ̀ ní pé tí wọ́n bá ẹni tó bá fi ọlọ́run ọba tàn wá jẹ àgbẹ̀tàn rẹ̀ kí ló fà á torí ipò tí ọlọ́run bá wà lẹ́mìí tiwọn torí ipò tí ọlọ́run bá wà lẹ́mìí tiwọn torí ẹ̀ tẹ́nìkan bá wọlé sí ọlára nítorí ẹ̀sìn nínú ẹbí wọ́n ti mọ̀ pé ó láwọn nǹkan tán lè fi lọ́wọ́ tí ìbá sẹ̀sì wọn ò lè fi lọ́ wọ́n fi lọ́ ó sì sùúrù pẹ̀lú ẹ̀ ni ìmọ̀ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lé àwọn ọmọ wọn sọmọ tó jí tó gbégbó dání sí ń lẹ́sọ̀ kó rí yín kò dọ̀bálẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ti ń sẹ̀sìn kódà kó yín gbogbo àrí ó ti fúùdù báyìí ó tún ní pé kódà ó ti rí bàbá kò dọ̀bálẹ̀ wọ́n sì mọ̀ pé kò sínú ẹ̀sìn kọ́mọ dọ̀bálẹ̀ wọ́n máa fi lọ wọ́n bá lọ léèwé wọ́n dáná kọ́wé dọ̀bálẹ̀ àwọn kan wọ́n máa fún excuse ṣùgbọ́n ẹni tí máa ń sẹ̀sìn kódà kó kọ́yá pé bọ̀dá àwọn ọdún kan ló fi jù ọ́ lọ ló lò tí ẹ bàjẹ́ nínú kí ló ti ẹ ló lè tẹ̀ ó ti ẹ lè tẹ orí so torí ẹ̀sìn ọmọ tó ti ya spéré tó yẹ pé oṣù mẹ́fà ó lè lọ máa gbélé ọkùnrin yóò tó padà wálé bàbá rẹ̀ wọ́n lè ti sá ìmọ̀ yẹ oyún fún yóò mọ̀ lọ yóò mọ̀ bọ̀ náà ni ṣùgbọ́n ọmọ tí ń ṣẹ̀ṣẹ̀ tó ń lo ìjáàbù wọ́n ṣe family meeting lórí nínú ọdún léyá pé torí àwọn ẹbí àfẹ́ ẹlẹ́hà kankan ní ilé wa yìí ẹ̀yin ẹbí èwo yóò tún á máa bẹ̀bẹ̀ ẹ dákun àwọn akótó á gbá àwọn àfáà lọ sọ́mọ tí ń ṣe olóṣó tí wọ́n má bẹ̀rẹ̀ pé ìgbàláyé olóṣó ni <laughs> so torí ẹ̀ ẹ̀sìn wọ́n ma fi yàn ọ́ jẹ bí tí mo fẹ́ ti lọ nìyẹn tó bá jẹ́ pé torí ẹ̀sìn ìdí ẹ̀sìn náà ti ń yàn ọ́ náà ti ń rí ọ̀yàn jẹ fàhání àlàkì wọ́n ń rí torí ẹ̀sìn wọlé sí ọ lára wọ́n ti wọ́ sọ̀sọ̀ pé ah, ta la lè bá sọ o ta ló lè rán sí i wọ́n mọ̀ pé látara ẹ̀sìn wọ́n pàtàkì òbí rẹ wọ́n wá dé ìyá rẹ̀ sí ọ pé à wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ pítọ̀ ìyá ẹ bá bẹ̀ kó fún wa wọ́n ti mọ̀ pé ìyá pàtàkì lọ́dọ̀ rẹ torí ẹ̀sìn wọ́n lò ìyá rẹ fún wọn kò lè bá ṣe nǹkan tí fẹ́ àbẹ́bẹ̀ kan ní wọ́n pé ta bẹ sí o ẹ̀já lọ bá afá rẹ̀ ìmọ̀ gbọ́rọ̀ sá afá rẹ̀ lẹ́nu torí àfá bí wọ́n rọ̀ sọ pé man khadda'ana billah ẹnikẹ́ni tó bá tàn wá pẹ̀lú ọlọ́run in khadda'ana la á gbẹ̀tẹ̀jẹ́ rẹ̀ so àwọn ẹrú ń ṣe bí olùjọsìn fọ́nàwọ́ bá ń tòótọ́ ẹ̀yìn lẹ rí wọn pé ńgbà tán dé ta torí kásálẹ̀bà àdánmọ́lá bí wọ́n fi ń sẹ̀sìn àti gbà ẹ̀tàn wọn náà àgbà ẹ má wulẹ̀ wọ́rì sí so n tó bíyẹn fún wa ò nípo ìmánì wọn àti pàtàkì olú ẹ̀dà subhanahu wa ta'ala lọ́kàn wọn radiyallahu ta'ala anhu wọ́n wọ́n ní maqamul ikhlas ó náà ní ìpele ìmọ̀ọ́ṣe nǹkan lórí ọlọ́run ẹ̀rí alákọ̀ọ́kọ́ a pè ní maqamul mushahada àbí ìpele ká máa sí náà gbígbà pàǹgù ẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ihsan náà ni ó ní ìpele ká ṣe nǹkan torí tọ́lọ́wọ́ wa ìtìláìhì àléhì wa kúrbìhì mìnú o náà ní kẹ́rù máa jọ́sìn fọ́lọ́wọ́ bá pẹ̀lú kó ní lọ́kàn wípé ọlọ́wọ́ bá ń wò òun àti pé ọlọ́wọ́ bá ń bojú wò òun àti pé ọlọ́wọ́ bá súnmọ́ òun àfáàní fáyidà stahdara al'abdu hádá fi amalihi wa amila àléhì fahuwa mukhlisun lillah tẹ́rù bá fi lè nírú eléyìí nínú ọkàn lásìkò tí ń ṣiṣẹ́ ẹ̀sìn ẹ̀ntàkò ní mukhlis nìyẹn olùṣe nǹkan torí ìtọ́lọ́run ó túmọ̀ sí pé ìrun tí ń kí kò torí anybody kírun sọ́dákọ̀ tí ń ṣe kò torí ẹni kankan ṣe sọ́dákọ̀ ó kẹjẹ ìpé kéèyàn tọrẹ àánú ní kọ̀kọ̀ ó súnmọ́ ikhlas ju gbangba lọ ṣùgbọ́n kéèyàn ṣe ń gbangba náà tí ikhlas bá ti wà déédéé ni in tubidu sadaqatikum fani'imahi ọlọ́run níbẹ̀ ẹ bá jẹ́ kí ọ̀rẹ́ yìí tẹ bá ṣe hàn kò burú wàyín tó fún ha tẹ bá sì ṣe ní kọ̀kọ̀ fọwọ́ fẹ́ olólórí jù ìtumọ̀ ẹ̀rí pé iṣẹ́ olóore ń bẹ tó ẹ pé o lè ṣe kọ̀kọ̀ mọ́tò gbá ọmọ kan ó fi mọ́tò rẹ gbé ṣe ju gbogbo àwọn èèyàn náà ó gbé lọ sítù ó sanwó wọ sítù bíi wọ́n tọ́jú ẹ̀ dápadà sọ́dọ̀ òbí rẹ̀ kò sí bó ṣe fẹ́ sì yẹn kọ̀kọ̀ so nígbà táníyàn rẹ ti dáa ìbáàjẹ́ gbangba kódẹ̀ yẹn a máa ṣiṣẹ́ kọ̀kọ̀ pé ìfẹ́ kẹ́nìkan kan ó mọ̀ ọlọ́run sì tu ọ lásìkò iṣẹ́ rẹ náà ni o wo òfẹ́ kẹ́nìkan kan ó mọ̀ ọlọ́run bó sì máa máa lọ lò rẹ gbogbo yẹn wà mọ̀ pé àásùn ló ṣe ṣùgbọ́n mukhlis ah ìtẹ̀fẹ́ káwọn èèyàn mọ́ o náà ni gbogbo èèyàn kí mi ní kí náà ń kí mi sí báyìí ní sí mo sọ fún pé mo sé ni torí ìkíláàsì ń bẹ lọ́kàn rẹ̀ ni ṣùgbọ́n aláṣehàn kò ní ṣe ti ẹ̀ pamọ́ o bí ẹni tó gbé nǹkan wá mọ́sáàsì torí ipò òṣèlú àwọn tó jẹ́ pé wọ́n kórìíra ìsìláàmù bí ìgbẹ́ wọ́n wá ní wọ́n ń ṣe wọ́n ń ṣe ìfitọ́rù lé wọn mẹ́jẹ̀ dákọ̀ nínú rọ̀bọ̀dọ́nù àwọn tó wáyé pé nínú ọgbà iléeṣẹ́ àbọ́gbà iléèwé tí wọ́n dálẹ̀ ẹnìkan kò gbọ́dọ̀ fi identity Islam hàn bẹ́ẹ̀ ọwà kírun ọwà ló ń ṣe ìfitọ́rù ní ilé òun nínú àwẹ̀ aláàkọ́ kẹfìrí làwọn yẹn náà so ṣùgbọ́n a ti mọ̀ pé torí kí náà ṣe campaign ni so ló fi jẹ́ wípé kẹfìrí kò sínú gbogbo dàrájá àti tàǹsọ̀ yìí kèfèrí ọ̀rọ̀ fọ́lọ́run kò ní mánì débi pé wà máa ṣe nǹkan torí tọ́lọ́run kèfèrí kàkà ìṣe nǹkan torí tọ́lọ́run torí pé ọlọ́run ọba tó bá mọ̀ ní ó máa ṣe nítorí ẹ̀ torí ẹ̀ kèfèrí kò sí olùpáyọ̀ ọlọ́run bá nú wọn so àwọn dàrájà tí tá à ń sọ yìí èyí tó kéré jù bẹ́ẹ̀ ni kó jẹ́ muslim so tẹ́ pé muslim tẹ́ pé lọ́lọ́bẹ̀ èyí ọ̀n náà mùsùlùmí náà ni ní àwọn class one ló wà báwọn so ẹni tí ò bá ti wá jẹ́ mùsùlùmí kò dépò yẹn rárá àwọn ọlọ́run bá sọ pé wákọ̀ dímúná ìmọ̀ àmìlú min amali faja'alnahu haba'an manthura ọlọ́run bá ní agbáwájú tẹ́ sí ń sẹ́ àkùdánù àkàkùdánù ni torí ẹ̀ àfá ní wípé in tán pè ní al-ikhlas o náà ni kí ẹrú máa ṣiṣẹ́ ìjọsìn pẹ̀lú kó lọ́kàn wípé ọlọ́wọ́n bá ń wo òun ọlọ́wọ́n bá sì rí òun àti pé ọlọ́wọ́n bá súnmọ́ òun wọ́n ni fa'ida stahdara al'abdu لأن استحضاره ذلك في عمله يمنعه من الالتفات إلى غير الله torí ọkàn tó níyẹn kò ní jẹ́ kó lè máa wo ẹlòmíì lẹ́yìn ọlọ́wọ́n bá so torí ẹ̀ wọ́n rí bó ṣiṣẹ́ rẹ ní o wọn ò rí ní o kò sí tọ́kàn wọ́n yìn ní o wọ́n bú ní o iṣẹ́ yẹn ń ṣe lọ́nà rẹ̀ wọn ló fi jẹ́ pé nígbà tó gba Islam àbó bẹ̀rẹ̀ sí ṣe súnà àwọn yẹn bẹ̀rẹ̀ sí takò wọ́n lé iṣẹ́ wọ́n dẹ́yẹ sí kò ní fi Islam yẹn lẹ̀ dáadáa tí ń ṣe nú ẹ̀sìn kò ní torí pé àwọn èèyàn ń bẹnu àtẹ́lù láàrò òun kọ́ wá torí ẹ̀ fílẹ̀ ó ṣe dáadáa sí ìyàwó rẹ̀ nítorí pọ́lọ́wọ́n bá ó pàṣẹ kó ṣe dáadáa sí ìyàwó wa mú orí wà nítorí ẹ̀ máa káàkiri ó ṣe dáadáa sọ́kọ rẹ̀ kọ́lọ́wọ́n bá ṣe pa á pé kó ṣe dáadáa sọ́kọ rẹ̀ ṣùgbọ́n ọkọ yẹn kò mọ̀ dáadáa fún wa ń wò pé kí wá láǹfààní ẹ̀ kò ní torí ẹ̀ wá sọ pé tọ̀ ẹ nígbà tí ò ti tí ò ti séhun èmi náà ní sí tèmi má àwọn èèyàn máa ń yẹn tọ́lọ́run bá gbé ẹ̀ ọlọ́run gbé ẹ̀tọ́ lórí kálukú láàrin ara wa tẹ́ni tó lẹ́tọ̀ lórí tó náà lẹ́tọ̀ lé lórí òun náà lẹ́tọ̀ lórí rẹ̀ tí wọ́n bá ṣe ẹ̀tọ́ tiẹ̀ ọlọ́run bó san lẹ́san rẹ̀ tó náà bá ṣe ẹ̀tọ́ tiẹ̀ fún ọ ọlọ́run bó san náà lẹ́san rẹ̀ tí wọ́n bá wá torí pé kò sẹ̀tọ́ tiẹ̀ ìwọ ò ní sẹ̀tọ́ tiẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wà nínú aburú àwọn ọlọ́run kọ́ lásán kó sí sóbì rẹ ọwá ní pé torí pé ńgbà tí ìyá rẹ bí ọ orí àìtàn ló lọ gbé ọ sí ìyá oúnjẹ ló wá wó ọ dàgbà ọwá mọ̀ ńgbà tó dàgbà ọwá sí dáadáa sí ó jìyà kó sí sóbì rẹ àkàrà sí ọlọ́run lè ti forí di ìyá rẹ mọ̀ kó tó di pé wọ́n ọkọ àtìyàwó ẹ̀tọ́ tó yẹ kíyàwó ló ṣe fún ọ wá ń pa mára òjò dí ẹ̀tọ́ tiẹ̀ lọ́wọ́ ọlọ́run ó san ọ́ lẹ́sàn rẹ òun tí ó ṣẹ̀tọ́ tiẹ̀ lọ́lọ́run ó bi léèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe ní gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ ó ní fáàtú fáàtì kúlẹ̀dì hakin hapa ẹni tó bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó fún ni nítorí kíni nítorí tọ́lọ́run torí pọ́lọ́run bá ló pàṣẹ ẹ̀tọ́ torí pé Islam wáyé ẹ̀sìn ojúṣe ẹ̀tọ́ ni ìtàwọn àbá tú hadithu ṣe àrùbádùkọ́ tó ní àdínú annasiha ìta ń pè ní ẹ̀sìn annasiha ni nasiha tó wà náà dínú ẹgbẹ́ sí nasiha wáàsí ilé ìta máa ń tú sí ojúṣe responsibility ló fi jẹ́ kí ń gbà tí wọ́n bí léèrè pé liman nasiha fún ta ní onílè láàyè

la ilaha illallah àwọn mẹ́jẹ̀mú rẹ̀ àwọn ojúṣe tá a gbọ́dọ̀ pé lórí kápá aláàdígbàgbọ́dọ̀ la ilaha illallah káwà fáwọn ọmọ sàlàyé gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mójútó so torí ẹ̀ tẹ́yìn bá tí wọ́n ń mójútó ojúṣe tiẹ̀ tọ́lọ́wọ́n bá gbélé lórí kò ní wo pé sẹ́ẹ̀dì kejì ò ṣe ó ti ṣètò fóun lóbi jẹ́ pé tí wọ́n bá ṣe dáadáa sí nínú àjọṣepọ̀ onífàjẹ̀zá òsáyí àti ń sayí à ọlọ́n lẹ́sàn aburú aburú ni ó ní fàmànà áfà wà áṣìláha fa ájírùhú alàgbà ẹnikẹ́ni tó bá wá mójú kúrò wọ́n ṣe àìdá sí ó mójú kúrò ó ń ṣe dáadáa padà ọlọ́n ní ọ̀dọ̀ ọlọ́n lẹ́sàn rẹ̀ wà dáradà ipò àwọn mọ̀sínú nìyẹn tó yẹ kí kódà káwọn èèyàn máa ṣàìdá sí wọn yóò máa fi dáadáa dá padà fún wọn ni torí pé dáadáa yẹn kìí sàwọn ní ṣe dáadáa sí ta ní ṣe fún ọlọ́run torí ìtọ́lọ́run bá ní fi ń ṣe dáadáa yẹn kò wá ní torí ìṣesí ọmọ ẹ̀dẹ́ èèyàn kó wá dí lọ́wọ́ láti máa ṣe dáadáa yẹn lọ lójú kí sàbí tó lọ bá nàbí sọ́lá alẹ́wọ̀sán láwọn ará ilé mi wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe dáadáa sí wọn wọ́n máa ń ṣàìdá sí mi ànábì ní kí máa ṣe dáadáa sí wọn padà máa ṣe dáadáa tiẹ̀ lọ ọlọ́run ọbọ̀ gbé lékè wọn lórí àbújá ṣe sí ọ̀rẹ́ bó bá ti ẹ̀wà kú gan náà kọ́ sí olúwa tí ń sẹ̀sàn òní fún lẹ́sìn náà kìí àmì torí ẹ̀ ló fi jẹ́ wípé ẹnì kọ̀ọ̀kan wa kí a kí a ṣàkíyèsí ipò wa so mọ̀kọ́mù ẹlẹ́ẹ̀kejì ó náà ni mọ̀kọ́mù al-ikhlas olúwa sọ fún wa nínú àyà suratu Yunus aya 61 ọlọ́ni wa ma takunu fi sha'nin kò sí tó lè máa sí lọ́wọ́ ìwà nábi wa ma tatlu minhu min qur'ani kódà kọ́ ma ka qur'ani wa la ta'maluna min amalin èyíkéyìí iṣẹ́ kẹríkẹ́ máa ṣe illa kunna so àníyàn náà lẹ́jọ́ fi wá máa ṣiṣẹ́ pé ah, ọlọ́run bá ń ṣe kí ni ó ń wo òun láyé ní ọlọ́run ní pé watawakkal ala al-aziz ar-rahim gbára lé ọlọ́run ọba bá bí ọba oníkẹ́ alladhi yaraka hina taqum ọlọ́run ọba tó rí ọ nígbà tó ń dìde kírun fọ́lọ́run wataqallubuka fi sajidin nígbà tó forí kalẹ̀ ọlọ́run bá rí ọba kan náà innahu huwa sami'ul alim ọlọ́run bá yọ ọba tí ń gbọ́ ni ọba tí ó sì mà ní torí àfáà ní fàáwọn níyàwó lọ́hí almuttaqun almuhsinun àwọn wọ́n máa ń fìlì wípé ọlọ́run bá rí àwọn tán gbogbo ìgbà wọ́n máa ń fi ìlé pé ọlọ́run bẹ pẹ̀lú àwọn gbogbo ìgbà torí ẹ̀yẹn máa tí wọ́n lọ síbi iṣẹ́ rí àti ìjìnà tẹ́fẹ́tẹ́fẹ́ síbi iṣẹ́ mi tí wọ́n bá wá ṣèèsì já sínú àṣìṣe àwọn tètè máa ń padà kíákíá wọ́n tètè máa ń láṣìṣe ara wọn látara bọ́kàn wọn ṣe rí sí ọlọ́run ọ̀bẹ̀rẹ̀dà wọn ni wọ́n ní ilman wọ́n gbà kọ́lọ́wọ́ bá mọ̀ nípa àwọn wa qudratan wọ́n sì mọ̀ kó níkàpá lórí àwọn wa lutfan wọ́n mọ̀ pé aláàánú làwọn aláàánú lọ́lọ́run sáwọn káwọn bá ṣe dáadáa wa khibratan bi aqwalihim ọlọ́wọ́ bá mọ̀ ó rọ kiri ká gbogbo ẹ̀dá àwọn olùgbàgbọ́ òdodo mùsùlùmí nìyí wọ́n mọ̀ pé ọlọ́wọ́ wa asrarihim kọ̀kọ̀ àwọn kò sí kọ̀kọ̀ wájú ọlọ́run ọba fẹ́dà kankan wàhálà ènìyàn ti gbangba àwọn kedere náà ló jẹ́ fọ́lọ́run ọba wàhálà káàtì yìí lílọ bíbọ̀ àwọn ọ̀sàkà náà ti kódà káwọn ó kan olúwa wà káìfà àmìlú فكان علمهم خالصا فكان عملهم خالصا لله موافقا لشرعه torí ẹ̀ gbogbo iṣẹ́ wọn torí tolo ma fi ma ṣe gbogbo iṣẹ́ wọn de ni ìṣẹ̀lẹ̀ ana ma ṣe irú wọn ló jẹ́ ke wọn ní ṣiṣẹ́ kan nínú ẹ̀sìn àbí ká béèrè ẹ dákun bo la na bi ṣe de ká ṣe torí mo je méjì tolo bá fi gba ṣe lọ́wọ́ ida ala ko ni ikhlas kenya ṣe torí tolo bá ẹlẹ́kejì ni mutaba kò ṣe déédéé lánàbí wa so tẹ́yìn bá ní ah, onílé class ṣùgbọ́n wọ́n ń ṣe bídíà ń ṣe nǹkan tí ò sí nílé tànàbì ọlọ́run kò ní gbà tí nǹkan wá ṣe nílé tànàbì gẹ́rẹ́ ó ṣe nílé tànàbì 100% ṣùgbọ́n àníyàn tó fi ṣe ní sàníyàn tó ní tọ́lọ́run wa iṣẹ́ náà tó bàjẹ́ torí àwọn afáà ní pé iṣẹ́ rí ìyẹ́ méjì tí máa fi ó dẹ̀ ṣe déédéé tánàbí mú wa tí kanú ẹ̀ bá fi lè yẹ gẹ́gẹ́ bí ẹyẹ ò ṣe lè fi ẹ̀kan fò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rẹ̀ ní jàtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ẹ̀dà subhanahu wa ta'ala ní ìparí torí pé wọ́n ti sallallahu alaihi wasallam ọlọ́run ọba tọ́lọ́ àríga sọ pé man áàdàlì man aada li waliyan fakod adantuhu bil harb ẹnikẹ́ni tí bá ń bá ọ̀rẹ́ mi Ọlọ́run bá ṣọ̀tá mo ti kéde ogun fi ń tọ̀ àwọn là ń pè lọ́dọ̀ Ọlọ́run báyẹn àwọn mùsùlùmí àwọn mùmínú àwọn mùsùlùmí ọlẹ́nikẹ́ni tó bá ń ṣọ̀tá pẹ̀lú ọ̀rẹ́ Ọlọ́run ọba Ọlọ́run ni mo ti kéde ogun fi ń tọ̀ وما تقرب إلي abdi بشيء أحب إلي مما افترضته عليه. alayhi ẹrú ò lè fi nǹkan kan súnmọ́ mi ọlọ́run ọba tó tó in ti bá sí lọ́rùn àyàn fún ọ̀rọ̀ ọlọ́run ọba yìí tánàbí sọ fún wa yìí ó sọ fún wa wípé àsáwọn ṣe eré tá à ń ṣe yẹn àfi wá súnmọ́ ọlọ́run ọba ni kí ni túmọ̀ kí ni túmọ̀ ìsúnmọ́ ọlọ́run ọba dàrájà àti wọn lékún láti kó mùsùlùmí abọ́sí múmìnì láti pọ̀ múmin àbọ̀ sí mọ́sìn bá a ṣe ń lékún yẹn à ń súnmọ́ lọ́wọ́ bá ní a wà rí adùn àtòrí tí ń bẹ́ẹ̀bẹ̀ àti ké bóò láti súnmọ́ nǹkan alákọ̀ọ́kọ́ tá a fi máa súnmọ́ lọ́wọ́ bá jùlọ òun náà ni tó bá ṣe lọ́ràn yẹn torí ẹ̀ ò kírun ọ̀ràn yẹn tó bá gbàwẹ̀ tí ò kà sámú kò tàn rẹ̀ tó bá ti kírun ọ̀ràn yẹn agbàwẹ̀ mákìrún ọ̀ràn yẹn ló ṣe kíni o ló tan rẹ̀ jẹ́ torí pé ńgbà tó ti kírun yẹn gbogbo sẹ́yìn kú náà ti dàrú èyí tí wọ́n kọ́ wò nínú sẹ́yìn irun sọ torí ẹ̀ arábìsọ́nà àdìsí ọlọ́wọ́n bẹ̀rẹ̀ dáwà subhanahu wa ta'ala sọ pé ẹ̀rú ò lè súnmọ́ mi pẹ̀lú ẹrú mi wà ní yẹ̀kù ní gbò lẹ́ni tí ó mọ súnmímí ọlọ́run ọba pẹ̀lú àwọn sí àgbàgbọ́ rẹ àwọn náfìlà ìyẹn ni pété wá bẹ̀rẹ̀ sí ṣe náfìlà ó sọ̀rọ̀ àyàn tán ọlọ́run bó torí ẹ̀ nífẹ̀ẹ́ ìfẹ́ ọlọ́run bó tún wá máa lékún sí lára rẹ̀ nígbà tí bá kò ní jámbẹ̀ rákà méjì ká tó ká ṣùbà rákà mẹ́rin ká tó ká ìlà rákà méjì lẹ́yìn àìlà rákà méjì lẹ́yìn magrib rákà méjì lẹ́yìn ìṣà ìbódé méjìlá náà àdíta gbogbo rẹ̀ rà nípa bẹ́ẹ̀ yóò máa mójútó náà fílà bó bá tún lásìkò duha yóò tún yan duha bó bá tún ní bùkátà yóò tún yan náà fílà hájà sí ànábì ká mọ ìyẹn tá a bá fẹ́ bèrè orí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba bó bá tún ṣe ọlọ́run ọba yóò tún yẹn náfílà láti tọrọ àforíjì náfílà tó lè sèfà tí àbú rẹ̀ rà nípa nàbí sọ pé ẹrú ò ní sẹ́sẹ̀ kò ní dẹ́sẹ̀ kan kó wáyé náfílà alákà méjì àti kọ́lọ́run ọba foríjì yóò máa ṣe náfílà ń bìrún tó bá tún débi zakat tó bá yọ zakat ní owó rẹ̀ tí zakat bá yọ tó níbi hajj tó bá ṣe hajj ọ̀ràn yẹn tán yóò tún máa ṣe náfìlà umra yóò tún máa ṣe náfìlà hajj tó bá gbé àwẹ̀ rọmọdọ́ọ̀nù tán yóò tún máa gba àwẹ̀ àgbàgbọ́ rẹ̀ anabi sallallahu alaihi wasallam olúwa ní pé wà máa yazalu abdi yataqarrabu ilayya bin nawafil ẹrú

ó ní wà básáràhù lẹ́dí yóbùsìrù bí i máa dojú rẹ̀ eléyìí tí fi ń rìnà bójú rẹ̀ bá sì sì wo nǹkan haramu báyìí yóò fẹ́ ẹsẹ̀ bí ikọ́ yọ ojú mbọ́lẹ̀ yóò banújẹ́ nítòótọ́ yóò kájú kó mẹ́ kò ní ráburú kó tún máa wò lẹ́ẹ̀kan sí bí ó jẹ́ kó fóònù ní tí wo nìkan ló sì wà nù yàrá yóò a máa yọ aburú wò kódà ó tún lè wà nù àwẹ̀ yóò pẹ́ nìkan kò kúrò wọ́n kárí pé ìṣẹ́jú àwọn torí pé iṣẹ́ eré máa ń dùn ó ṣe ń ṣẹ́jú àwọn èèyàn ìsáfẹ́sẹ̀ máa ń dùn ó ṣe ń ṣẹ́jú àwọn èèyàn ṣùgbọ́n tó bá kú yẹn nìkan tẹ́yìn bá rí pé òun rí ṣe olóṣe olóore ṣe láì jẹ́ pé nìkan ká wà ńbẹ̀ òun rí wà bàjẹ́ jìnà sí láì jẹ́ pé nìkan wà ńbẹ̀ tó àpẹẹrẹ pé ọlọ́run bá ti sàánú rẹ pẹ̀lú ìsán nìyẹn ọlọ́run bá ti sàánú rẹ pẹ̀lú ìmán nìyẹn tó ní pólíìsì ò lẹ́nì kankan tí ń pólíìsì ẹ tó fi ṣiṣẹ́ olóore olú ẹ̀rọ wa subhanahu wa ta'ala ó ní tí bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ máa dojú ẹ̀ ti fi ń rìnà wọ̀yẹ́dáhù lẹ́dí yàbọ̀ tó ṣubí ha máa dọwọ́ rẹ̀ ti fi ń gbá nǹkan mú òní máa gbá nǹkan ìwọ̀ mú òní rẹ̀ kọ́bí olómi òní rẹ̀ gbá ọtí mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàtíyánà tó bá béèrè nǹkan lọ́wọ́ mi wó sí fún torí ẹ mọ́sílò gbọ́dọ̀ sí pé fún èèyàn ìpèrè ó mú ọ torí pé ẹnu rẹ̀ ti dẹnu ọlọ́run tó bá tọrọ lọ́wọ́ mi máa fún wala in áádà bí láòrin ìdànà tó bá fi mí wá sọ́kó bí nǹkan máa sọ́kó mẹ́ẹ̀ وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس عبد المؤمن ọlọ́run ní pé mi kì í ṣe iyèméjì nípa nǹkan kan tí mo fẹ́ ṣe láyé àfi iyèméjì tí mo máa ń ṣe láti gba ẹ̀mí ẹrú mi tó jẹ́ mùmínì yakrahul mauta wa ana akrahu musa'atahu ẹrú mi yóò kórìíra kóhun torí kó fẹ́ máa ṣe olórin lọ kẹsàn-án lè pọ̀ sí èmi náà sì kórìíra kí n wá sàbúrú pẹ̀lú ẹ̀ kò ní fẹ́ kú nítorí iṣẹ́ olóore tí ń ṣe ọlọ́run ní mi èé lọ́bọ̀ lórí iṣẹ́ kẹta tí mo fẹ́ ṣe gẹ́gẹ́ bó ṣe máa ń lọ tí mo máa ń bọ̀ láti gbèmí ẹrú mi wọn ló fi jẹ́ pé àwọn ànábì ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ṣe fún wọn pé ọlọ́wọ́n bá máa ń mọ́jọ́ tí wọ́n kù fún wọn ni àbí wọ́n máa ń mọ́jọ́ tí wọ́n kù fọ́lọ́wọ́n bá ni pé sóò ti fẹ́ lọ báyìí tó bá lóhun ọ̀lọ́kù lọ́nà nìyẹn tó jẹ́ kó wáyé Bukhari nínú ẹgbà ìmọ̀ Bukhari wípé ànábì Musa bá ikú jà ó sì fọ ojú rẹ̀ kan nígbà tó ló yá ọlọ́ba ni ó dáa náà gbọ́wọ́ lé orí irun ẹ̀yìn màálù iye ẹgarun tó bá wà mẹ́ lọ́jọ́ tó tún lò láyé ah, ó ní kí mo fẹ́ sí láyé tó bá wọn àsìkò tó mo fẹ́ máa lọ gbẹ̀yìn lọ́nà tó pa ìyàwó Aisha gbà wá nígbà tánàbí fẹ́ kú tánàbí sùn lórí ìta wọn ó ní ànábì ó sámà yóò tún wo àwọn yóò wo sámà yóò tún wo àwọn ló bá ní ila rafiqil a'la ọ̀dọ̀ ọlọ́run ọba ọba aláàánú tó ga jùlọ ni mò ń lọ jàre ni mo wá mọ̀ pé idan la yakhtaruna a ah, ànábì ti choose láti bọ́ sílẹ̀ pẹ̀lú wa mọ́ nìyẹn ọlọ́run bá ń fún ní àǹfààní pé sọ fẹ́ máa bọ̀ wá bá mi báyìí ni àbó òṣìfẹ́ dúró sáyé àbíkan ní pé ila rafiqil a'la mo ń lọ ọlọ́run jàre ìyàwó àìṣà ni ibẹ̀ mo ti mọ̀ pé ìdá láyà fìtàrù náà tó ló ti mọ̀ tẹ́lẹ̀ pé ọlọ́run bá máa ń gbàyànda àwọn ànábì ọlọ́run bá kó tó pa wọn ni kí ló fà á torí ipò tí wọ́n wà ní so ó ń túmọ̀ hadithi pé mi è kí ń ṣe iyèméjì àbí lọ́bọ̀ lórí kankan tí mo fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo sì máa ń ṣe tí bá fẹ́ gba ẹ̀mí ẹrú mi ó kórìíra akókú èmi náà sì fẹ́ sẹ̀ kọ́nà subhanahu wa ta'ala kò sí wá ní ọ̀rẹ́ rẹ̀ tíra Imam Bukhari wọ́n ní fi kìtàbù ar-Raqa'iq kọlọ̀bà subhanahu wa ta'ala abẹ̀nú àlọ́ gbogbo iṣẹ́ tí iṣẹ́ àtẹ̀mí tí máa jíyìn ó di mọ́sìn níwájú ọlọ́wọ́ mọ́sà tí ó fẹ́ kọ̀kan wa ibi ìgbà kẹ́kọ̀ọ́ níbi tá ti kẹ́kọ̀ọ́ bó láti lo àwọn oṣù mọ́kànlá yòókù ni ẹ̀dá kan já lò dáadáa nípa pẹ̀lú àwọn iṣẹ́ ìjọsìn pẹ̀lú ìṣàtúnṣe ìmánì ìṣàtúnṣe ìmọ̀ṣe nǹkan torí tọ́lọ́hùn kó lè máa wà lára ní Ramadan kó lè máa wà lára tako Ramadan abẹ́rẹ́ náà nú ẹ̀ kó mọ́ ṣàgbàgbọ́ ẹ̀ kọ̀ọ̀kan wa wa sallallahu wa baraka ala Muhammadin wa ala alihi